ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun a ó máa ti bi pẹlẹbẹ mú ọ̀lẹ̀ jẹ Sekinat Ọláìdíraji ní orúkọ mi. a ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn ilẹ̀ òkèrè láti ẹnu ṣògùrẹ́nìkejì ìtọ́jú àrùn kòrónà ti sọ dókítà oníṣègùn òyìnbó méjì di dúdú ní Wuhan ní orílẹ̀-èdè China àwọn dókítà méjèèjì yìí ni wọ́n fara káásá àìsàn kòrónà lásìkò tí wọ́n ń tọ́jú àwọn tí wọ́n ní àrùn náà ní orílẹ̀-èdè China dókítà Yinfan àti dókítà Wu Wenjing tí àwọn méjèèjì sì jẹ́ ẹni ọdún méjìlélógójì ní àyẹ̀wò ti fi hàn wípé wọ́n ní àrùn kòrónà gbàrà tí àyẹ̀wò sì fi hàn wípé àrùn ọ̀hún ti wọ̀ wọ́n lára gidigidi ni wọ́n wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìtọ́jú níbi àyè ìyàsọ́tọ̀ fún àwọn méjèèjì tó ń ti ẹ̀rọ tí wọ́n fi ń ṣe àtìlẹ́yìn fún èémí fún ẹnìkọ̀ọ̀kan wọn. àwọn méjèèjì ni wọ́n ti kọ́kọ́ gbé lọ sí Wuhan Pulmonary Hospital lẹ́yìn ìgbà tí wọ́n ti gbé wọn káàkiri sí ibi méjì gẹ́gẹ́ bí ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wọn ti sọ. ìròyìn sọ wípé ọ̀gá àwọn méjèèjì pàwọ̀dà sí dúdú látàrí àìṣedéédé ẹ̀dọ̀fóró wọn. dókítà kan ṣàkíyèsí wípé ara àwọn méjèèjì ń dúdú látàrí oògùn tí wọ́n ń lò tí wọ́n fi ń gba ìtọ́jú. dókítà yìí tí ó jẹ́ dókítà ọkàn ni wọ́n ti kọ́kọ́ gbé lọ sí abẹ́ ẹ̀rọ tí wọ́n fi ń mí fún odidi ọjọ́ mọ́kàndínlógójì nígbà tí yìí sì ń sọ fún àwọn oníròyìn ó ló dàbí àlá nígbà tí òun jí bá ara òun ní dúdú bákan náà ni ọmọ ṣorí lọ́dọ̀ dókítà hu tí ó jẹ́ dókítà eléyìí tí ó wà lórí ibùsùn ìwòsàn fún ọjọ́ mọ́kàndínlọ́gọ́rùn-ún eléyìí tí wọ́n sì sọ wípé ó ní àárẹ̀ náà gidigidi ṣùgbọ́n wọ́n ní okun láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ ọ̀kan nínú àwọn onímọ̀ ìṣègùn òyìnbó lee sọ wípé ó ṣeé ṣe kí àwọ̀ ara wọn padà sípò níwọ̀n ìgbà tí ẹ̀dọ̀fóró wọn bá ti ń ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ di àsìkò tí à China bẹ́ẹ̀ sì ni ara wọn sì dúdú síbẹ̀ ṣògo rẹ ní kejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà ìjọba ìpínlẹ̀ Èkìtì ti sọ wípé dókítà kan tó ń ṣiṣẹ́ pẹ̀lú ilé ìwòsàn aládàáni kan ní ìpínlẹ̀ náà ti ní àrùn COVID-19 báyìí èyí tó ti wá jẹ́ kí àwọn tó ní àrùn COVID-19 nípínlẹ̀ Èkìtì wọ mẹ́rin kọmíṣánná fún ètò ìlera nípínlẹ̀ ọ̀hún dókítà Mojísọ́lá Yàyà Kọ́ládé tí ó sọ eléyìí di mímọ̀ nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú Adó Èkìtì sọ wípé dókítà náà kó àrùn ọ̀hún nígbà tó ń tọ́jú aláboyún kan ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n nígbà tó ń tọ́jú aláboyún ọ̀hún tó ní àrùn kòrónà aláboyún náà tó ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹnì kẹta tó ní àrùn náà ní ìpínlẹ̀ Èkìtì ní ọjọ́ àbámẹ́ta tó kọjá Yàyà Kọ́ládé sọ wípé ẹnìkan ṣoṣo ní èsì àyẹ̀wò rẹ̀ fi hàn pé ó ní àrùn kòrónà tó sì jẹ́ dókítà náà nígbà tí àwọn mẹ́ẹ̀ẹ́dógún mìíràn kò ní àrùn ọ̀hún gẹ́gẹ́ bí àyẹ̀wò wọn. ní báyìí dókítà náà ti wà ní ibi ìyàsọ́tọ̀ ó sì ti ń gba ìtọ́jú lọ́wọ́. ẹ̀wẹ̀ ẹgbẹ́ Nigerian Medical Association NMA ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì ti pè fún ààbò tó péye fún àwọn òṣìṣẹ́ ètò ìlera tó ń tọ́jú àwọn aláìsàn COVID-19 nípa pípèsè ètò mádàndófò ìlera ìyẹn health insurance tòun ti pípèsè àwọn ohun ìdáàbòbò ara fún àwọn òṣìṣẹ́ ètò ìlera ẹgbẹ́ náà tún fi ìdùnnú wọn hàn bí èsì àyẹ̀wò ẹ̀jẹ̀ àwọn dókítà mẹ́ẹ̀ẹ́dógún mìíràn ṣe fi hàn pé wọn kò ní ààrùn náà ìyẹn àwọn dókítà tó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn èyí tó wà ní ìdó èkìtì Federal Teaching Hospital nígbà tí alága ẹgbẹ́ Nigerian Medical Association ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì dókítà Túnjí Ọmọ́táyọ̀ bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó sọ wípé ó ṣe pàtàkì fún ìjọba láti mú ìgbé ayé gbádùn àwọn dókítà ní pàtàkì kí wọ́n sì pèsè ààbò tó péye lórí ẹ̀mí wọn látàrí bí ọ̀kan nínú wọn ṣe kó àrùn náà nígbà tó ń tọ́jú àwọn aláìsàn tó ní àrùn COVID-19 dókítà Ọmọ́táyọ̀ tún tọ́ka tí owó àjẹmọ́nú tí wọ́n ń fún àwọn dókítà ọ̀hún bí ó ti kéré tó tí kò sì yẹ kí ó rí bẹ́ẹ̀. lákòótán ó rọ ìjọba láti fi owó kún ẹgbẹ̀rún márùn-ún náírà owó àjẹmọ́nú ìpalára lẹ́nu iṣẹ́ ìyẹn hazard allowance pẹ̀lú àrọwà sí àwọn dókítà láti máa ṣe ìtọ́jú ara wọn bí wọ́n ti ń ṣe ìtọ́jú àwọn tó ní àìsàn. ìjọba ìpínlẹ̀ èkìtì ti sọ wípé òun yóò fàjúrò sí ẹnikẹ́ni tó bá tàpá sí àwọn òfin tó wà nílẹ̀ láti dènà ìtànká àrùn covid-19 nípínlẹ̀ náà Ọlọ́runtóba Ajíbádé ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ẹ̀já o. àjàkálẹ̀ àrùn kòrónà ti di tọ́rọ́ fọ́nkálé báyìí bákan náà ló sì ti di ìràwọ̀ ọ̀sán èyí tí gbogbo ojú ń pé wò ní gbogbo àgbáyé ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé tọ́rọ̀ bá dọ̀gbàǹgàdá tán á kan jẹ́jẹ́ ni mo jókòó mi ní báyìí ìpínlẹ̀ èkìtì ti lákọọ́lẹ̀ ẹni kẹrin tó ti lùgbàdì àrùn aṣekúpani yìí níbi obìnrin aláboyún kan tó ti ní àrùn yìí lára ṣe rápálá wọnú ìpínlẹ̀ èkìtì wá tílé ìwòsàn aládàáni kan sì gbà á láti máa ṣètọ́jú ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn òrẹyìn ni wọ́n tó mọ̀ pé ó ti lárùn náà lára tíjọba ìpínlẹ̀ èkìtì sì ti gbélé ìwòsàn aládàáni náà ti pa nígbà tí wọ́n ti ń kó gbogbo àwọn èèyàn tó ti ní ìfarakanra pẹ̀lú obìnrin ọ̀hún jọ láti ṣàbẹ̀wò ara wọn ẹ̀wẹ̀ yorùbá ní máfòkò mi dáná ọjọ́ kan là ń lọ gẹ́gẹ́ bí ara akitiyan láti dènà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn kòrónà tí wọ́n tún ń pè ní covid-19 nípínlẹ̀ èkìtì ìjọba ti kéde gbígbé àwọn ọjà tó jẹ́ gbòógì nípínlẹ̀ yìí ti pa pátápátá lára àwọn ọjà náà tí wọ́n ti gbé tìpa báyìí láti rí ọjà ọba ọjà bísí tó fi mọ́ ọjà ṣáṣá tí gbogbo wọn bẹ nílùú àdó èkìtì tí ń ṣe olú ìlú ìpínlẹ̀ èkìtì ìjọba nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde nílùú àdó èkìtì gba àwọn èèyàn lámọ̀ràn láti lo àǹfààní ọjọ́ ọjọ́bọ̀ tó wà fún ìsinmi ìséde náà láti ra àwọn ohun tẹnu ń jẹ láwọn ọjà kéékèèké tó ń bẹ láyìíká wọn àtẹ̀jáde ọ̀hún wá rọ àwọn olùgbé ìpínlẹ̀ èkìtì láti yàgò fún àpéjọpọ̀ ọlọ́pọ̀ wọ́n ń fọwọ́ wọn lóòrèkóòrè gẹ́gẹ́ bí wọ́n ti làálẹ̀ fún wọn tẹ́lẹ̀ kí wọ́n sì tún fìdí mọ́lé wọ́n wá ṣèkìlọ̀kìlọ̀ wípé ẹnikẹ́ni tọ́wọ́ bá tẹ̀ lágbègbè àwọn ọjà tí wọ́n gbé tì pa yìí ni yóò fi mú kàtà òfin ọlọ́run tọ́ba àjíbádé ló ń jábọ̀ ìròyìn láti ìlú àdó èkìtì fún iléeṣẹ́ orísun tẹlifíṣàn. ẹ káàbọ̀ padà mínísítà fún ètò òfin ní ilẹ̀ nàìjíríà abubakar malami ti sọ wípé àwọn adájọ́ àgbà lè má lè lọ fún ìsinmi olóṣù méjì méjì tí wọ́n máa ń lọ fún lọ́dọọdún lẹ́yìn tí òfin kónílégbélé bá tán. Malami sọ eléyìí nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan pé ó yẹ kí àwọn adájọ́ àgbà ọ̀hún ti bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ètò ìwọlé padà sẹ́nu iṣẹ́ wọn láti padà sórí àwọn ẹjọ́ tó ti wà nílẹ̀ fún wọn láti dá. Ó sọ nínú ètò mẹ́wàá tí ọ́fíìsì rẹ̀ ní nílẹ̀ láti ṣe lórí àtúntò ìlànà òfin èyí tí yóò jẹ́ kí gbogbo ẹjọ́ tó ti wà nílẹ̀ tètè di gbígbọ́ èyí tí òfin kónílégbélé ti dí lọ́wọ́ tẹ́lẹ̀ àwọn adájọ́ àgbà ilẹ̀ nàìjíríà máa ń lọ fún ìsinmi láàrin oṣù keje sí oṣù kẹsànán lọ́dọọdún àmọ́ mínísítà fún ètò òfin sọ wípé àkókò òfin kónílégbélé tí ń bẹ lóde báyìí lórí àjàkálẹ̀ àrùn covid-19 ti fún àwọn adájọ́ àgbà náà láàyè dáadáa láti fún ara ní ìsinmi ó wáá fikún wípé wọn yóò tún fi àkókò kún iye àkókò tí àwọn adájọ́ náà ń lò ní ilé ẹjọ́ kí wọ́n lè tètè dá ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ tó ti kúnlẹ̀ nínú ọ̀rọ̀ ọ̀hún ni Malami tún pè fún yíyan àwọn adájọ́ àti adájọ́ àgbà mìíràn sí i lásìkò àwọn tó ti wà nílẹ̀ lọ́wọ́ ṣiṣẹ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ tó wà níwájú wọn kò ṣàì tún ṣàlàyé pé ètò yóò tún wà láti máa pe ẹjọ́ gba orí ayélujára nítorí ìtẹ̀síwájú ti bá ìmọ̀ ẹ̀rọ lágbàáyé tóun ti sísan owó ẹjọ́ gba orí ayélujára bákan náà Malami ní ẹ̀ka ètò òfin ti mú ọ̀nà lílo ẹ̀rọ ayélujára láti ọdún 2012 lákòótán ó ní ilé-ẹjọ́ tó ga jùlọ ìyẹn Supreme Court ló mú àbá lílo ìmọ̀ ayélujára wá nínú iṣẹ́ òfin èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé-ẹjọ́ gíga tó wà ní àwọn ìpínlẹ̀ ti ń lò àwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣe ìdánwò WAEC àti NECO yóò mọ àkókò tí wọ́n yóò ṣe lẹ́yìn tí òfin kónílégbélé bá kásẹ̀ ńlẹ̀ tán. mínísítà fún ìpínlẹ̀ lórí ètò ẹ̀kọ́ Emeka Nwajuba ló sọ eléyìí ní ibi tí àwọn agbèfọ́ba lórí ìgbógun ti àrùn COVID-19 ìyẹn Presidential Task Force on COVID-19 ti ń jábọ̀ lórí bí ìgbésẹ̀ ṣe ń lọ lọ́wọ́ lórí àrùn náà ní ìlú Àbújá. ó sọ wípé wọ́n ti sún ìdánwò waec àti neco síwájú láì tí ì ní ọjọ́ kan pàtó tí wọn yóò ṣe é nítorí àrùn kòrónà tí ń bẹ lóde èyí tó ti mú kí òfin kónílégbélé wà níta. nwaji ọba ní iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ẹ̀kọ́ ti ń ṣiṣẹ́ lórí bí wọn yóò ṣe ṣí àwọn iléèwé padà lẹ́yìn tófin náà bá kásẹ̀ tán. àti wípé kò sí ẹni tó gbọ́dọ̀ ṣí iléèwé bí kò bá ní àmójútó àti ìfọwọ́sí iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ẹ̀kọ́ ìyẹn Ministry of Education kò ṣàìsọ wípé àwọn ti gba àwọn akẹ́kọ̀ọ́ lámọ̀ràn láti máa kẹ́kọ̀ọ́ lórí ẹ̀rọ ayélujára àti wípé iléeṣẹ́ ìjọba náà ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àjọ Universal Basic Education àti àjọ tó ń rí sí ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ ìyẹn State Basic Education Board láti jẹ́ kí ó rọ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún lọ́rùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àwọn ìpínlẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún tó ń ti ìpínlẹ̀ Èkó àti Anambra ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ orí rédíò ní ìbámu pẹ̀lú ìlànà tí ìjọba fọwọ́ sí pẹ̀lú ṣíṣe iṣẹ́ pọ̀ pẹ̀lú ilé-iṣẹ́ amóhùnmáwòrán ìjọba àpapọ̀ ìyẹn NTA àti rédíò Nàìjíríà láti pèsè àwọn ìmọ̀ ẹ̀kọ́ tí wọn yóò kọ́ àwọn akẹ́kọ̀ọ́ náà tí kò sì ní yàtọ̀ sí ìlànà ẹ̀kọ́ wọn ó tún ní ẹ̀kọ́ orí ẹ̀rọ ayélujára náà ó yọ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga sílẹ̀ nítorí ọ̀pọ̀ wọn ló ti bẹ̀rẹ̀ bákan náà ni mínísítà fún ìpínlẹ̀ lórí ètò ẹ̀kọ́ ọ̀hún ìyẹn Emeka Uwajiuba tún ké sí àwọn alẹ́nulọ́rọ̀ tó bá ní ètò nílẹ̀ èyí tí yóò mú àwọn akẹ́kọ̀ọ́ kọ́ ẹ̀kọ́ wọn lásìkò kónílégbélé yìí lákòótán ó ní lẹ́yìn òfin tó wà níta gbogbo ẹ̀ka ifáfitì National Open University yóò di ṣíṣí fún ètò ẹ̀kọ́. ní báyìí a ó dánu dúró díẹ̀ ìròyìn ṣì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀.